mọ́tò tó ń kó àwọn tó ń lọ sọdún àjíǹde lásídẹ́ǹtì èèyàn márùndínláàádọ́ta ló kú iná lójú àwọn arìnrìnàjò kan tí wọ́n ń lọ sọdún àjíǹde gbúrúgbúrú nílùú Limpopo lórílẹ̀‐èdè South Africa ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí nìṣẹ̀lẹ̀ náà wáyé lásìkò tí àwọn arìnrìnàjò tí wọ́n jẹ́ àádọ́ta ọ̀hún gbéra láti ìlú Gaborone lórílẹ̀‐èdè Botswana tí wọ́n ń lọ sórílẹ̀‐èdè South Africa fún ti àjọ̀dún àjíǹde ọdún yìí ṣùgbọ́n níṣe ni ọkọ̀ akérò kan tó ń kó gbogbo àwọn èèyàn náà lọ já sínú kòtò ńlá kan tó wà lágbègbè Mamalakala lójúnà márosẹ̀ Makapone níjọba ìbílẹ̀ Limpopo tí àwọn márùndínláàádọ́ta nínú àwọn èrò náà sì kú lójú ẹsẹ̀ àwọn kọ̀ọ̀kan tí kò kú wà nílé ìwòsàn ìjọba lórílẹ̀‐èdè náà báyìí tí wọ́n ń gba ìtọ́jú lọ́wọ́ aláròye gbọ́ pé dẹ́rẹ́bà ọkọ̀ akérò ọ̀hún ló ṣe àṣìṣe lásìkò tó ń wa ọkọ̀ ọ̀hún lọ níbi tó ti ń du ọwọ́ ọkọ̀ náà ló ti já sínú kòtò ńlá kan tí ọkọ̀ ọ̀hún sì gbaná lójú ẹsẹ̀ èyí ló mú káwọn èèyàn náà jóná kú àwọn tíṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú wọn sọ pé nítorí pé lójú ẹsẹ̀ tí mọ́tò ọ̀hún já sí kòtò ló gbaná ló ṣe ṣòro fáwọn láti gba ẹ̀mí àwọn arìnrìn ọ̀hún là lásìkò tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé níbi táwọn kan sì ti ń gbìyànjú láti jáde níbẹ̀ ni iná ọ̀hún tún ká wọn mọ́ tí wọ́n sì jóná de eru ṣùgbọ́n orí kó ọmọ oṣù mẹ́jọ kan yọ lọ́wọ́ ikú òjijì náà mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ lórílẹ̀‐èdè South Africa ọ̀gbẹ́ni Sindisiwe Shikunga tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn orílẹ̀‐èdè ọ̀hún lọ́jọ́ ẹtì Friday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí sọ pé ìbànújẹ́ ńlá gbà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún jẹ́ fáwọn aláṣẹ ìjọba ibẹ̀ pàápàá jùlọ nígbà tó jẹ́ pé orílẹ̀-èdè àwọn ni àwọn arìnrìn-àjò ọ̀hún ń bọ̀ láti wá ṣọdún àjíǹde kó tó di pé ìṣẹ̀lẹ̀ láabi náà wáyé ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn máa tó dá òkú gbogbo àwọn tó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá náà padà sórílẹ̀-èdè Botswana kí àwọn ẹbí wọn lè ṣètò ìsìnkú wọn lọ́nà tí wọ́n bá fẹ́ Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.